káfìmọ̀ ṣọ̀kan kágbé lárugẹ káfìmọ̀ ṣọ̀kan kágbé lárugẹ ètò bó ṣe ń lọ kárí ayé ni káfìmọ̀ ṣọ̀kan kágbé lárugẹ. kémi náà gbé kí wọ́n náà gbé káfìmọ̀ ṣọ̀kan kágbé lárugẹ. wá polówó ọjà ẹ lórí bó ṣe ń lọ káfìmọ̀ ṣọ̀kan kágbé sókè bó ṣe ń lọ ó ń lọ kò dúró ìwọ náà má dúró kó o má bàa pẹ́ pọ̀pẹ́ omi tó dúró lomi adágún òkú nǹkan ló pé bẹ́ẹ̀ bó ṣe ń lọ àwa làgbà ẹ̀dìyẹ funfun làgbà ẹ̀dìyẹ àwa làgbà a ó tún máa pàdéra o.